fún anabiwa muhammad sallallahu alaihi wasallam masail àwọn àgbéyẹ̀wò ọ̀rọ̀ èyí tó jáde lábẹ́ àwọn ọ̀rọ̀ tí a ń bá bọ̀ al'ula ay almas'alatu al'ula masala alákọ̀ọ́kọ́ ọ̀nà ni wípé al'arwah al-mauta wa tatazawaru wa tatazakaru ǹjẹ́ ẹ̀mí àwọn olóògbé sẹ́mi wọn ni máa ń pàdé ara wọn ẹni tó ti bàbá bàbá bàbá kan tó ti jáde láyé láti bí ọgọ́rùn-ún ọdún ẹni tó jáde láyé nísìn sẹ́mi yẹn sí wọn lè pàdé ara wọn wàtàsáwà ṣé ẹ̀mí máa ń bẹ ẹ̀mí wò wàtàsáwà ṣé wọ́n máa ń rántí ara wọn tán bá tiẹ̀ ríra wọn tí wọ́n lè dára wọn mọ̀ amla masala wa jawabu ala ma fi kitabi ruh ìdáhùn sí masala yìí òun náà ni àlàyé tí ń bẹnu tíra ar-ruh tíra ar a fa wa ibn qayyim al-jawziya tí wọ́n inna al-arwaha qisman wọ́n ní àwọn ẹ̀mí tẹ́ rí yẹn nígbà tí wọ́n bá kúrò lára ọ̀nà méjì ni wọ́n pín sí àwọ̀hún mọ̀ádàbá ẹ̀mí kan wà tó ṣe wípé ìyà ni ó máa jẹ nígbà tí wọ́n bá tó bá ti jáde kúrò lára olówó ẹ̀ yóò máa jẹ ìyà ni àtìgbà tó ti kún ó ń jìyà títí di ìsìn ọlọ́run kò sọ wa ń bẹ̀ wàrùwáhùn àwọn ẹ̀mí kan sì ń bẹ wọ́n ó máa rí ìdẹ̀ra wọ́n ó máa rí ìgbádùn wọ́n ó sì máa gbé ìṣẹ̀mí gbẹdẹmukẹ́ falmọ́ àdàbà ẹ̀mí tó bá ń ṣe kò ìyà fi òun yóò bísì àìrójú yóò bá bímọ ìyàfi minal adab látara ìyà tí ń ríhun kò tí ẹ̀ lè jọ́ dámàràn anitazawuri bóun fẹ́ lọ bẹ ẹ̀mí mi wò sẹ́yìn ń jìyà ni ó sọ pé òun fẹ́ wọ́tàláàkì àbóun fẹ́ pàdé ẹ̀mí mi tòyẹn jẹ́ àkọ́kọ́ àwọn ẹ̀mí tí wọ́n ń jìyà wọn ò lè láǹfààní eléyìí wal arwaahu almuna'ama almursala wọ́n ní àwọn ẹ̀mí eléyìí tí ó bá ń kan ìdẹ̀ra ọlọ́run èyí tá a tú sílẹ̀ ghayrul mahbusa tí kìí ṣe ẹ̀mí tó jẹ́ mahbusa ẹ̀mí wo ni ẹ̀mí tó jẹ́ mahbusa ẹ̀mí tó jẹ́ mahbusa òun náà ni ẹ̀mí tó ṣe wípé ó ní gbèsè lọ́rùn ó lè jẹ́ múná àmà ṣùgbọ́n látara gbèsè tí ń bẹ lọ́rùn ẹ̀ àbáwọn nǹkan kọ̀ọ̀kan á àwọn àǹfààní kan fún un tó bá rí bẹ́ẹ̀ tàtàláàkọ irú ẹ̀mí bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ náà wọ́n máa pàdé àwọn ẹ̀mí mi wàtàtàzákàr wàtàtàzáwàr wọ́n máa bẹ ara wọn wò wàtàtàzákàr wọ́n sì máa rántí ara wọn máa kánà mí ní àfi dúnìyà ní tí wọ́n ẹjọ́ ń ṣe nígbà tán wà láyé òun wọ́n jọ rẹ̀ rántí ara wọn lérí ẹ̀ nígbà tí wọ́n bá pàdé ara wọn nítorí pé gẹ́rù mahbusa kì í ṣe ẹ̀mí tí wọ́n wọ́n so mọ́lẹ̀ ṣùgbọ́n ẹ̀mí tí wọ́n bá so mọ́lẹ̀ kò ní ní àǹfààní irú nǹkan báyìí wa ma yakunu min ahli àti ìṣesí èyí tó bá ń bẹ fún wọn nínú àwọn ará ilé ayé tí wọ́n jọ mọ́ra wọn mà wọ́n jọ fi máa pàdé ara wọn fatakunu kullu ruhin ma'a rafiqiha ló fi jẹ́ kí gbogbo àwọn ẹ̀mí tó jẹ́ ẹ̀mí dáadáa yóò máa bẹ pẹ̀lú <coughs> ẹ̀mí tó bá jẹ́ akẹgbẹ́ rẹ̀ alladhi huwa ala mithli amaliha ẹ̀mí tó yẹ pé irú iṣẹ́ tóun náà ń ṣe lẹ̀mí yẹn náà ń ṣe nígbà tá wà láyé nínú iṣẹ́ olóore àti iṣẹ́ dáadáa bàlá yóò bẹ̀ fún wọn wọn ó máa pàdé ara wọn. wá tí a bá wo ibi tí wọ́n kọ kìtáàbù rọ̀ a rí wípé wọ́n fi àmì ọ̀kan síbẹ̀ tí a bá lọ wo hamish wọ́n ní sọ́fà sabat ashar ojú ewé nínú tírà kìtáàbù rọ̀ tí wọ́n ti sọ ọ̀rọ̀ yìí ojú owó kẹtàléní kẹtàdínlógún ni page seventeen akọ̀dísá kọlá adilatan kathiratan minal kitabi wa sunna wal athari ani sahabati wa tabi'in ọ̀rọ̀ tí a fà wá ibn qayyim al-jawziya sọ yìí kó ẹ̀rí wá fún àwọn ọ̀rọ̀ yẹn lérí pé àwọn ẹ̀mí kan bẹ tí ó máa gbádùn àwọn ẹ̀mí kan sì ń bẹ tí wọ́n ó ṣe kòǹgẹ́ ìyà wọ́n kẹ́rì wá fún eléyìí nínú alukur'an àti nínú sunna àti nínú àwọn ọ̀rọ̀ tá a kọsẹ̀ bá lọ́dọ̀ àwọn sàbẹ̀ àti àwọn tabi'in lakin al-ahadith allati awradaha wọ́n ní bó tilẹ̀ jẹ́ wípé gbogbo àwọn hadith tí afa Ibn Qayyim kó wá ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ tí afa wa Sheikh Al-Albani rahimahullah wọ́n ní lẹ́yìn sàfihàn àmọ́ ìhùtà jù bí i min qibali isnad kò sí kan gbogbo àwọn ẹ̀rí yẹn tó ṣe é fi ṣẹ̀rí tá a bá ní ká wo sanadu àdìsí yẹn yàtọ̀ sí mọ́tínú ẹ̀ tá a bá ní ká wo sanadu ẹ̀ àwọn tí wọ́n gba àdìsí ń wá àwọn àléébù tí ń bẹ lára wọn ó sọ àwọn àdìsí yẹn dọ̀lẹ́ tí ò fi lẹ́tọ̀ọ́ láti lè fi rú àdìsí bẹ́ẹ̀ ṣẹ̀rí ṣùgbọ́n àwọn àdìsí ni àfàwà Ibn Qayyim kó wa wà kò fàtàwù hadith Abi Huraira wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn hadith tí àfàwà Ibn Qayyim kó wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ò lálàáfíà ṣùgbọ́n àdìsí kan ń bẹ tó lálàáfíà tó yẹ kó mú wa tó ń lálàáfíà ju gbogbo àwọn yẹn lọ wọ́n ní ṣùgbọ́n ó ṣe ṣe kíyè wọn ó fò ó kò fàtàwù ó ṣeé ṣe wọ́n mọ̀ kíyèsí ìyẹn ni wọn ò bá mú wá ìyẹn ò bá dá lẹ́rìí fún ọ̀rọ̀ yìí ju ọ̀pọ̀lọpọ̀ yìí tán kó wà wá bàbá wa bá wọn mádìsí náà wá pé hadisi azib albarra azib tánàbí sọ pé wà inna asafula hadisi abi urera òní eléyìí torí pé nù hadisi abu urera yìí tánàbí sọ pé wà inna al mu'mina pété ẹ̀rí mùmìnì yẹ́sùádù bèrò ehi ilẹ̀ sàmà ẹ̀mí rẹ̀ yóò lọ sí sàmà fata àti àrùwá olùmùmìnì ẹ̀mí àwọn mùmìnì táwọn náà ti síwọ́ ọ̀fẹ́ tí wọ́n jẹ́ nire wọ́n wà lọ bá wọ́n pàdé ẹ̀ fọ́yẹ̀sítàkbìrú nàhú wọ́n wà máa béèrè lọ́wọ́ rẹ̀ anma àrífi im nípa àwọn tí wọ́n mọ̀ min ahalil ard nínú àwọn tó sì ń bẹ lórí ilẹ̀ tí wọn ò tí ì kú hadithi ta Abu Hurairah yìí òun ṣe kí ni o sanadu tiẹ̀ dáa tabani wa sanadu hasan wa sahahahu asayuti wa kodi kharajtuhu fi sahiha so yẹn túmọ̀ sí wípé tán bá bi wá léèrè pé kí ni ẹ̀rí tó sọ wípé àwọn ẹ̀mí tó ti jáde láyé wọ́n ríra wọn wọ́n máa ń bára wọn sọ̀rọ̀ tó jẹ́ mi àwọn olùbẹ̀rù ọlọ́run kì í ṣẹ̀mí àwọn tó ń jìyà o ìwọ àwọn tó ń jìyà yà tí ń jẹ yẹn kò lè jẹ́ orójú wípé òun fẹ́ béèrè ẹnìkan ṣùgbọ́n mi dáadáa wọ́n pàdé ara wọn kí ni dẹ̀lílù wa hadith afọ Abu eléyìí tí afọ Sheikh al tí wọ́n ní sanaduhu hasan athaniya ay almasalatu athaniya wọn masala ẹlẹ́ẹ̀kejì altatalaqa arwaul ahya wa arwaul amwat wọn ní jẹ́ ọ̀rọ̀ yìí sójú òótọ́ bí ẹ̀mí ẹni tó ti jáde láyé àtẹ̀mí ẹni tí ń bẹ láyé sí wọ́n lè pàdé ara wọn naam sọ lè pàdé ara wọn naam. nígbà òsùn tó lálà bàbá bàbá rẹ̀ lórí jáde láyé wọ́n bá kóbi lọ ìwọ náà wá jobi ọba họ so ó fojú rí àmì orí nínú ẹ̀mí lójú oorun tó sùn àbí kìí bẹ́ẹ̀ ẹ́ lálàá mú rẹ nìkan tó sì jáde láyé sọ wá kàdà sùlàfà àfi mú masala kan wá lórí ìpín ṣé ó rọrùn kí alààyè kẹ́mi rẹ̀ kó pàdé pẹ̀lú ẹ̀mí ẹ̀tọ́ jáde láyé wa jawabuha na'am àfáà Ibn Qayyim nínú tírà wọn nínú ar wọn ní èsìn sí eléyìí ni pé bẹ́ẹ̀ ni ò wáyé bẹ́ẹ̀ qala Allahu ta'ala ẹ̀rí táwọn fi sọ ni pé ọlọ́run sọ wípé Allahu yatawaffal anfusa hina mawtiha ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga òun ní máa ń pa ẹ̀mí hina mawtiha nígbà tí ẹ̀mí bá sùn alimọ́tò una bimana anáwó tẹ́mi téèyàn bá ti sùn ọlọ́run ní máa ń pa ẹ̀mí wàlẹ́tì lam tamut mọ́tò ẹlẹ́ẹ̀kejì alimotul hakiki wàlẹ́tì lamtamut ẹ̀mí èyí tí tí ò bá jáde láyé fi manami ha tí ò bá gbójú oorun tí ò bá gbà á lọ fayumsiku alẹ́tì kọ́dọ̀ alẹ́ alimọ́tò lẹ́ẹ̀fì pé ẹ̀mí ìtọ́lọ́run bá ti kádàrà ikú mọ́ látọjú oorun yẹn ọlọ́run ó gba òun kò ní padà wá mọ́ oorun ni ó sùn wọ́n gbà mú wàyúrú sí lòlò ókùrọ̀ àwọn ẹ̀mí mi àwọn ẹ̀mí mi tí ọlọ́run ọba tí ó sì ṣe tán láti gbá wọn mú ọlọ́run ó tú wọn sílẹ̀ ìlà ajali musamma àwọn náà wọ́n máa ṣẹ̀mí fáá títí di àsìkò tọ́lọ́run ọba tó ti palẹ́ léṣe tó ti palẹ́ òbúlẹ̀ fún wọn. ìnàdá fi dáàlì kalẹ̀ àyà àti nìkan yẹ tọfà karun ọlọ́run ní dájúdájú eléyìí àmì lọ́jẹ́ nínú àwọn àmì ọlọ́run fún gbogbo ẹnikẹ́ni tó bá lè ní tó lè ronú. rọ́wà abu abu abdullahi bunu manda bisanarihi abu abdullahi bunu manda bisanarihi wọ́n ṣàfitì ọ̀rọ̀ yìí lọ́sọ̀dọ̀ ibn abbas fi adil aya pé afa ibn abbas nígbà tó fẹ́ tú aya yìí kọ́lẹ̀ oníbàlágà ni wọ́n mú dé ti gbọ́ mi wípé ana arwah al ahya ẹ̀mí àwọn àlàyé wala muwat tàwọn tó ti kú tatalaqqa fil manam wọn a máa pàdé ara wọn lójú oorun fayatasaaluna baynahum wọn ó sì máa bèèrè àwọn léèrè fayumsikullahu ta'ala arwah al ẹ̀mí àwọn tó ti kún ọlọ́run ó dá òun padà yóò gbá òun dúró kò ní jọ́ bá ẹ̀mí yẹn padà wáyé wàyúrísìlò àrùwá àlàáhíyá ọlọ́run ó sì tú ẹ̀mí alààyè yóò tú lẹ̀ ilà àjísáàdìyà kó lè padà lọ sọ ara tó sùn lórí bẹ́ẹ̀dì pé àfáàyí ní tafsir àyà yìí nù gẹ́gẹ́ bí ìtagbà alọ́dọ̀dọ̀ àfáà Ibn Abbas wàlkáwùlù thani fil aya ọ̀rọ̀ kejì tó wáyé lórí aya yìí òun náà ni pé anal mumsaka walmursal fil aya wọ́n ní èyí tọ́lọ̀ ń gbámú nínú ẹ̀mí àbí èyí tọ́lọ̀ wọn bá túlẹ̀ nínú aya yìí kìlá uma tòwúfìyà wàfàtà náà wọ́n ní kìíní kejì ikú tọ́lọ̀ ń gbà lérò ń bí ikú oorun ni kìí ṣe ikú gangan fọ́mọ̀nì stakmalat ajalaha ẹni tí àsìkò tiẹ̀ bá ti pé àmùsáka àìndà ọlọ́run yóò gbà mú sọ́dọ̀ rẹ̀ fala yarudduha ila jasadiha ọlọ́run ní túlẹ̀ kò ní dá padà síbi ara waman lam tastakmil ajaluha eléyìí tí àsìkò rẹ̀ bá ti pé rọ́dà ha ilà jasadi ha yóò dá padà síbi ara latest tekmila ha kó bá lè ṣe àṣepé àsìkò tọ́lọ̀ ní yóò lò afọ́wà sheik al-albani rahimahullah wani kult fi ja'far bin abi mughira al-khusai wa huwa saduq yahim kama qala al-hafiz ibn hajar wọ́n ní túmọ̀ ọ̀rọ̀ tí àfa abu abdullahi bin munda yìí tán sàfihàn rẹ̀ sọ́dọ̀ abdullahi bin abbas afa sheikh albani pé taba wosana nìyẹn ẹnìkan wà bẹ́ẹ̀ tán pè ní jaafar bin abi mughira alkhuzai sọdúkù ni ẹni tó gbé tó bá wà nù hadith hadith lè dé hasan ṣùgbọ́n yahimu ọ̀rọ̀ máa dojúrú ma lọ́wọ́ gẹ́gẹ́ bí afi subinu hajaru ṣe sọ nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì kult ọ̀hán ni mo tún sọ pé wàkọ́dí wájà Ibn Qayyim qilla min al-qawlayn wa dhakara anna Shaykh al-Islam ibn Taymiyyah ikhtara al-qawl ath-thani wọ́n ní afọ àwọn Ibn Qayyim wọ́n kọ́ ọ̀rọ̀ méjèèjì yìí wá ṣùgbọ́n wọ́n sọ pé èyí tí afọ Ibn Taymiyyah faramọ́nú ẹ̀ òní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì thumma raja hadha al wọ́n wá fìrìnlẹ̀ nínú ìgbọ́n àyà yẹ́bẹ́yẹ́bẹ́ wípé tàtàná wà nà àyìn pé àyà yìí náà ìkíní kejì ọ̀rọ̀ yìí náà ló tọ́ka sí o aliwafatul kubra wayal maut ikú ńlá òní iná nìkú wàwàfatu sugra wayal nau farọ́jì kàlámà ìṣí tàtẹ̀fsìn wọ́n ní lọ́wọ́ ọ̀rọ̀ tó sọ tó bá tún fẹ́ ìkọ̀síwẹ́wẹ́ àlàyé nínú tírà rẹ̀ wàbí dálíkà fassara al ibn kathir báyìí ni afa ibn kathir náà sì tó ayẹ wà fi dilalatun ala anna tatajamma'a fil mala'i al-a'la kama ورد بذلك الحديث المرفوع الذي رواه ابن مندى وغيره wọ́n ní ẹ̀rí leléyìí wípé gbogbo tí ń jẹ́ ẹ̀mí wọ́n máa ń kóra jọ gẹ́gẹ́ bó ṣe wá nínú àdíṣe tá a ṣàfitì rẹ̀ tá a mú dọ́dọ̀ ànábì ètí ibinu mọ́ndà gbà wá àtàwọn míì wàlkọ́ọ̀lù thani ọ̀rọ̀ kejì fil aya nam athalitha ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹta aliruhu tamut amil maut lilbadan wahda ṣé n ti ń jẹ́mi sẹ́mi máa ń tán sẹ́mi ló ń kú ni àbí ara nìkan ló ń kú wa jawabuha èsì fún eléyìí ànànàṣà tálàfù hẹ́ẹ̀ dàlí àwọn èèyàn wọ́n ya pẹ́ ẹnu lérí ẹ̀ fàkọ́ọ̀lá tọ́ ìfà àwọn ìpín kan àwọn sọ wípé tamud ẹ̀mí gangan fúnra ẹ̀ òun náà máa ń kú wàtàdúkùl mọ́ta òun náà tọ̀ kú wò lẹ́ánà à torí pé rúùhù yẹn náà nafsu náà ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́lọ́run ó sì ti sọ pé wà nafsu dà ikọ̀tul mọ́ta gbogbo nǹkan tó bá sì ti ń jẹ́ ẹ̀mí náà ni ó tọ̀kú wò kọ́ọ̀lù wàkọ̀dì dálẹ́tìlì àdìlà wọ́n ní ẹ̀rí tó pọ̀ òun ló ń tọ́ka sí wípé àlàánàwò làyàbùkọ illallah wahda làyàbùkọ illallahu wahda pé kò sí nǹkan kan tí ó ṣẹ́kù àfọlọ́ nìkan kọlọ́lọ́hù ta'ala ọlọ́run kúlù mọ́ni àlẹ́yà gbogbo tí ń bẹ lórílẹ̀ pátá ni ó ta o ọlọ́run tó sọ láàyè mi wà kọ́lá ta'ala kò lè ṣe ìnáhálì ilà wájà gbogbo nǹkan pátá òní ó tán ní ó parun àyàfi ìdojúkọ ọlọ́run títóbi ọlọ́run nìkan ni ó ṣẹ́kù wa idha kanatil malaikatu tamus tó bá ti lè jẹ́ pé ó fẹsẹ̀ ńlẹ̀ pé àwọn màláíkà àwọn náà ó sì wọ́ṣẹ́ so ti màlẹ́ tẹ́lẹ̀ gbogbo àwọn màláíkà pátá àwọn náà ó sì kí ni o àwọn náà ó sì wọ́ṣẹ́ fanafusul bashariya a jẹ́ pé ẹ̀mí èèyàn ẹ̀dá ń gbà náà aula bilimot ó lẹ́tọ̀ọ́ sí ká sọ pé ẹ̀mí náà kù ọ̀rọ̀ yìí kọ́lá ibn rajab tabalawo hamish afa ibn rajab wọ́n ní wakọ̀ di tajà ba'duhum apá kan náà àwọn olùmọ̀ wọ́n fi ọ̀rọ̀ yìí sí ẹ̀rí aláfààná yìí al pé ẹ̀mí o yóò tán wà mọ́tò a pé ikú náà yóò ṣẹlẹ̀ sí bí maruya nàbí sallallahu alaihi wasallam pẹ̀lú ẹgbà wa àdìsí kan tó lẹ ìtàgbà wà látọ̀dọ̀ jíṣẹ́ ọlọ́run pé anáwó kánì dáadáa kalal wọn tó jíṣẹ́ ọlọ́run tó bá lọ síbi tẹ́ ìtànà bí máa ń sọ pé asalaamu alaykum àlàáfíà ọlọ́run kó máa bá yín àyẹ̀tò àlàrúwà alfàníà ẹ̀yìn ẹ̀mí <clears throat> tẹ̀ ti tán wal abdan albaliya àti àwọn ara tó ti jẹrà alhadith hadisi yìí kharaja ibn sunni wala yathbut ibn sunni ló gba hadisi wa ṣùgbọ́n hadisi àrẹsẹ̀ rẹ̀ fi wálẹ̀ o wa abdulwahab ibn jabir taimi la yu'raf ẹnìkan bẹ́ẹ̀ bí hadisi yẹn tó ń pè ní abdulwahab ibn jabir taimi la yu'raf ọ̀sẹ̀ tó dáa mọ̀ wàṣẹ́ ìwòwò hibban bunu ali ẹni tó tún pèlè afa rẹ̀ Ibrahim bin Ali da'ifun so a jẹ́ pé gbogbo ọ̀nà ni wọ́n ti bu àdéhùn yẹn láàké èyí tó fẹ́ fi sẹ̀rí wípé ẹ̀mí ń tán pànàbí máa ń sọ pé àyàtò àrùwá olùfàníyà àdéhùn yẹn lálàáfíà so fọwọ́ Sheikh Al-Albani àwọn ni wọ́n tọ́ka sí báyìí colt <clears throat> afáṣẹ́kọ̀ Albani wọ́n ní ẹ jẹ́ kí atẹ́pẹ̀pẹ́ ọ̀rọ̀ lẹ̀ lórí àdìsí àìmọ̀ òtún lè pàdé ẹ̀ ń bò mí gbogbo bí bá ti pàdé ẹ̀ yà á lẹ̀ nílé bẹ́ẹ̀ lè ní gbèkì sí àdìsí tó lálàáfíà wọ́n wá mukharraju fi da'ifa wọ́n ládìsí àwọn ti ṣàlàyé gbogbo ọ̀nà tó gbà wá ìdájọ́ tó ń bẹ fún nínú tíra àwọn tó ń pè ní sílísílátù al-ahadithi ad wàmínàlì musaf nínú nǹkan tó ba nínú jẹ́ wàmínàlì musif nínú nǹkan tí ó tó kó bànújẹ́ báyàn à ń yùrí da ọba àdùhùn fi jùsí in sọ̀gírí ìntàkábàú min aljami sọ̀gír kàánàwó làmìyẹ́jì fíì min àhàdísì sọ̀íyá mayamláwó faroga jùsí ìhí mata lájà ilà mithli wọ́n ní tó yà yẹn lẹ́nu ni pé atúndáwọn àfáà kan tí wọ́n tún lọ mú àdìsí yìí wá nínú àwọn tíra pẹlẹbẹ pẹlẹbẹ èyí tó jẹ́ àṣàyàn tí wọ́n sa àṣàyàn àdìsí wá ń bẹ̀ nínú alijami sọ̀gìr àfi bí ẹni pé lamiyaji fi imina ahadis bí ẹni pé kò sádìsí mi tó lálàáfíà tó lè di faragu tí àdìsí yìí fi lẹ̀ ẹ́ nígbà tí wọ́n lọ sí irú àdìsí yẹn pé instead ẹ̀ fi lò yẹn hadith tó lálàáfíà wa wàlàkínàwó aljalu bi hadal ilmi sharif ṣùgbọ́n ìmọ̀ká tó gogo lára àwọn èèyàn nípa ìmọ̀ alálùbáríkà yìí ìmọ̀ abọ̀wọ̀ tí í ṣe ìmọ̀ mustalahul hadith òun ló fà á táwọn èèyàn máa ń fi ń fi hadith tó lẹ tán fi máa ń gbé ọ̀rọ̀ lẹ́sẹ̀ wallahu a'lam ntí afọ aṣọ́kàlà albani rahimahullah tán fẹ́ fi rinlẹ̀ fún wa ń bí òun náà ní pé pàtàkì ní ìmọ̀ mustalahul hadith nǹkan mi ń bẹ téèyàn ó dúró lé lórí tó sì ó lè san tí ọba lè yàn lè san lórí nǹkan tó múra kankan lérí ẹ gbogbo tó lè san lé lórí náà wọn ládìsí ọ̀la àlàáfíà ládìsí yẹn ọba ti lálàáfíà ẹ̀rí rẹ̀ ọ̀la àlàáfíà nítorí òdòdó lórí náà ó lè ṣe kí ni ó lálàáfíà. الثالثة نعم wà wàkọ́lá àkàrún àwọn míì tiẹ̀ sọ wípé naam kult bàbá tún ní wàl muradu <clears throat> bifanayi wàl alákìlì madhkurayn fil ayatain títàn ẹ̀mí àti ìpanu tí ó bá ẹ̀mí eléyìí tó wá níbi aya tálákọ̀ọ́kọ́ kúlùmọ́ni àlẹ́ àfáàní fana kúlù ṣe ní halik halak ètò wa nu àyà méjèèjì yẹn bí nísbàtìlẹ̀ àrùwá tí ń tọ́ka sí ẹ̀mí ìnáma wúwa khuruju amin abidania kì í ṣe pé ẹ̀mí ó kú ìtàgbà yóò ní pé ẹ̀mí yóò jáde kúrò ní lára ọlọ́run tó lálàáfíà wàlẹ́yìísá ádámù àmùtlákọ̀n kì í ṣe pé ẹ̀mí yẹn ó kú kì í ṣe pé yóò tán jíjáde kúrò lára òun náà la gbà lérò pé ẹ̀mí ti lọ ṣùgbọ́n kì í ṣe pé ẹ̀mí yẹn kú. fa iná àlàtẹ́fúnà torí pé ẹ̀mí ò lè tán kàlìjánà gẹ́gẹ́ bá a sì mọ̀ pé àlìjánà náà ò ní tán wà náà iná náà ò ní tán wà náà wíìmà wà kọ̀rìjàmá ibn al-qayyim ẹ̀sìn orin tó wọ́n máa ń kéwòn ibn al-qayyim lọ́kọ́ tó ti rí wa filikafiya ti ṣaafiya inú tí àmì tó wà ní bàbá tó sọ ìdí alákọ̀ọ́kọ́ sọ́fà ojú ewé kẹtàdínlọ́gọ́rùn torí pé ọ̀yanjú jù kọ́ kà máa dálẹ̀ lọ ẹni tó kin o ẹni tó hunrin o tààlẹ́ ni náà o Ibn Qayyim al-Jawziyya wọ́n ní samaniyatun hukmul baqa'iya ummuha minal khalqi wal baquna fi hiyazil adam iyal ardu. والكرسي ونار وجنة وشجب وأرواء كذا اللوح والقلم تغيير هو إمبي نعم ثمانية إن كما جو كان بي حكم البقاء kádájọ́ pé nǹkan yẹn ó máa bẹ gbére kò ní tán ya'umuha ó kó nǹkan yẹn sínú minal khalq nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá walbaqun àtàwọn nǹkan tó ṣẹ́kù fi hiyazil adam walbaqun ṣùgbọ́n àwọn èyí tó ṣẹ́kù yàtọ̀ sí nǹkan mẹ́jọ yẹn fi hiyazil adami àwọn ń bẹ ní ojú ọ̀gbọ̀n dán pé wọn ò ní sí mọ́ ṣùgbọ́n nǹkan mẹ́jọ yìí àwọn ọmọ wà tiwọn àkọ́kọ́ iya al al-ardu náà bá al-arshu al-arṣu al-araṣ yóò máa bẹ àjọtọ́lọ́run ti da kò ní tán wal kùrùsíyù kùrùsíyù ọlọ́run òun náà ò ní tán náàrún iná ò ní tán wàjánà àlìjánà ò ní tán wàṣájábù òun náà ni ajibu zanabi ojibu zanabi ó ní eegun gègéru òun náà nàpọ̀ ìṣẹ́jábù mẹ́wọ̀n wà àrùwá àwọn ẹ̀mí sọ ajẹ́ pé afọ́ ẹbí náà kọ́yìm mókì fún ẹni pé ẹ̀mí ò ní ṣe kí ni kò ní kú kájà láwà bákan náà ni wàlá lawil mahfuz walqalam àti gègé tọ́lọ́n fi kọ gbogbo nǹkan sílẹ̀ wàdàkárà ó وذكر النار فيها وأنها باقية ó kọ ọ̀nà tó dáhùn nínú ẹ̀ ìyẹn túmọ̀ sí pé iná náà yóò ṣẹ́kù o la tefna iná ò ní tán huwa sawab min qawli eléyìí bọ́rọ̀ sí rí ganu gbogbo ẹ̀ tó bá pé iná kò ní padà sí mọ́ ọ̀rọ̀ yẹn wọlé kàmá bayantu o bàbá ni mo ti ṣàlàyé ọ̀rọ̀ lórí eléyìí pé iná ò ní tán fi mọ̀kọ́dímà tí lè kitab nípa mọ̀kọ́dímà tí mo kọ lórí tíra kan torúkọ rẹ̀ ń jẹ́ rọ́fúul astari li ibutali adilatil qailina bifana inar lil alamati as-sanani tíra yìí wasa yòkọ́dàmú lè tọ́bọ̀ ẹ̀kọ́rìbà láìpẹ́ tí àwọn ọ̀tẹ̀ jáde ẹ̀yin náà rí ṣùgbọ́n àbálọ́sẹ̀ mọ̀kọ́dímà sí iná òun náà padà tán asàfùlà iná náà kò ní padà tán sọ ẹ̀rí òun ni wọ́n ti kọ̀ tí àlù rẹ̀ ọ̀kọ́lá karun àwọn míì sọ wípé látàmútul arwa ẹ̀mí kò ní kú fàyínà khuliqatil libaqa torí pé a dáa fún kọ́ máa ṣẹ́kù ni wàyínàmà tàmútul abdan ara ní tán kọ́ọ̀lù

táǹgbù tó fi mú àgírí pé ẹ̀mí mi náà ń bẹ yóò máa jìyà lẹ́yìn ìgbà tó bá jáde kúrò ara tán adébẹ́ kò kú nìyẹn so káwọlù sọ̀hìn ọ̀rọ̀ tó lálàáfíà ni pé al èèyàn máa ti bìkan bọ́ sí bòmí ni ẹ̀mí kúrò látara àyà bọ́ sílé ayé yóò tún kúrò kúrò ayé yóò hayatu ilà. an yurji'a Allahu ta'ala fi ajisadiya yóò máa bẹ títí dìgbà tọ́lọ́hún ó tún fi dá padà sí ibi ara tó ti kúrò walau matatil arwah àfáàn tó bá yẹ pé òótọ́ lọ́rọ̀ àwọn tí wọ́n sọ pé ẹ̀mí máa ń kú ni la naqta ania na'ima wal adab a ní máa sọ lásọ dájú wípé ẹ̀mí ń rí ìdẹ̀ra àbí ń rí ìyà wa qala ọlọ́run náà sọ náà al-Qur'an al-Karim ọlọ́run wàlá tahsaban a'udhu billahi minash shaitanir rajim wàlá tahsaban alladhina qutilu fi sabilillahi amwata bal ahya inda rabbihim yurzaqun. ọlọ́run ni ẹ má máa lérò pé àwọn tí wọ́n kó sójú ogun ẹ̀sìn ọlọ́run ẹ má rò pé òkú ni wọ́n bal ahya ni wọ́n o inda rabbihim yurzaqun lọ́dọ̀ ọlọ́run ọba ni wọ́n ti ń pèsè jíjẹ mímu fún wọn hádà mọ́ alakọ́tì eléyìí tá a wí pẹ̀lú àmọ̀dánilójú bíánà àrùwá ahun pé ẹ̀mí àwọn èèyàn tá à ń sọ yìí kò dé fárọ kàtí ajísáàdà o ó mà ti kúrò lára wọn wà kò dé dákọ̀ tí mọ́t ẹ̀mí wọn sì ahmed bin alkindi afa ahmed bin alkindi wọn kó ẹsẹ orin kan láti fi sọ̀rọ̀ yìí dhalika fi qawli wọ́n ní tanaza'a an-nasu hatta la tifaqa lahum illa ala shajabin wal khulufi fi shajabi illa ala shajabin wal khulufi fakila takloso nafosol mari isalimatan. E وكيل تشرك الجسم المرء في العطب <clears throat> ẹni tó ń orin àbútọ́ yìí bùnú mùtànẹ́bí alimùtànẹ́bí tàrífúnà wọ́n ní alikindi tá a sọ ń bí bàbá sheikh alalbá rahimahullah adábùtú yé wọn torí pé tàkìkù tí wọ́n ń ṣe àbá kan sọ àlìkí ẹ̀ gbọ́dọ̀ sọ àlìkí ń dín tán dá ọkọ̀ ń sìn wọn òpin mùtànábí àbá náà lọ tírèsì ẹ̀ pé mùtànábí náà ni wọ́n sọ. sọyà láwùlà abàtọ́ ibìlì kìndí yìí so ṣé kàrà bá ní lọ tírèsì ẹ̀ pé àbútọ́ yìí ni wọ́n sọ. so lẹ́yìn lè mọ̀ pé àwọn àfa tí wọ́n ṣáájú ọwọ́ wọn ó jágùn ojú wọn sì rí wọn ò sì kékurú lórí fánù kan gbogbo fánù náà ni wọ́n mọ̀ so ti wà báyìí so gbogbo fánù yẹn ó wá ń jẹ́ khidma fún ilmul hadith àtọ̀rọ̀ ọlọ́run so idan afa sheikh al-Albani rahimahullah wọ́n ní alkindi nisbatun nisbatan ila kinda wọ́n sàfitì sí ìlú kan tí ń jẹ́ kinda ààyè kan ní kúfà ní wọ́n pè bẹ́ẹ̀ ibẹ̀ ni wọ́n bí àfa yìí sí wọ́n wà àbútọ́ yìí al-Mutanabbi bàbá ní ẹni tá ń sọ náà ni àbútọ́ yìí Mutanabbi ash-sha'ir al-mashhur akéwì kan tó gbajúmọ̀ ni fil asri al-amawi fil asri al òní tàbá ọdún tó kú. توفي سنة ثلاثمائة وأربعة وخمسين <clears throat> onítànáza annas الناس láwọn وين ń yapa ẹnu wọ́n ń ṣe fanfa hata láti fa akọ̀lẹ́hùn wọn ò nífẹ̀ẹ́nu kò láti jọ́ tóun ti máa ń gbọ́rọ̀ yìí oníkálukú sáà ń ṣe fanfa ni wípé kí ni nǹkan tí ó tí ò ní tán nínú ara èèyàn ó ní illa ala shajabi èyí tí wọ́n fẹnu kò sí òun náà ni illa ala shajabi ẹnu wọn kò lórí ashajab wal khuluf fi shajabi ṣùgbọ́n ìyàpọ̀ ẹnu ń bẹ lórí shajab shajabu àkọ́kọ́ ìtumọ̀ rẹ̀ ọ̀tọ̀ shajabu ẹlẹ́ẹ̀kejì ìtumọ̀ rẹ̀ náà ó yàtọ̀ nínú diwan al-Mutanabbi ó ní àwọn èèyàn ẹnu wọn kò illa ala shajab ṣùgbọ́n ẹnu àwọn èèyàn kò lérí wípé shajab kuna ay al-maut ẹnu kò lórí pé gbìyànjú òkú kò sí nǹkan tá a yà pa ẹnu sí àbí àwọn èèyàn ó yàpọ̀ ẹnu sórí nǹkan ẹnu kí eléyìí àfa kan sọ báyìí eléyìí sọ báyìí sọ báyìí ṣùgbọ́n sáàkù fi kàwọ́láàni ah, fi kàwọ́láàni ọ̀rọ̀ méjì ọ̀rọ̀ méjì làwọn àfa sọ lérí ẹ̀ kò sọ̀rọ̀ méjì kankan bẹ́ẹ̀ làṣà kẹfì sọ àṣàjà bìhúná bìmánà alhalak ìparun bí yóò wáyé wàlúkólóf ṣùgbọ́n ìyapẹ́ ẹnu wọ́n ṣe ìyapẹ́ ẹnu láàrin ara wọn wípé fìṣájábì òun náà ni eegun ìgégérù ìyàpọ̀ ẹnu wà lérí ẹ̀ ṣé yóò tán àbí yóò ṣẹ́kù fàkílà takhlusu nafsul mar'i sálìmà àwọn ká tún sọ wípé ẹ̀mí ọmọnìyàn nígbàtí ara bá jáde tẹ́mi tára tọ́mọnìyàn bá jáde láyé ẹ̀mí rẹ̀ yọ òun ó kúrò lára rẹ̀ ń tiẹ̀ ara nìkan ni ó máa jìyà wàkílẹ̀ tẹ́síráku jismul mari fil atobi àwọn míì sọ wípé ara ọmọnìyàn ẹ̀mí ẹ̀ yóò bá ara kópa fil atobi ẹ̀ fil musiba fil adab yóò bá kópa níbi ìyà tí ń jẹ́ so ìyẹn túmọ̀ sí wípé mùtànàbí gan òun náà sọ̀rọ̀ lọ síbi nǹkan yẹn pé ẹnu papọ̀ lórí pàjá ìláyé ṣùgbọ́n ẹnu ò papọ̀ lórí pé sítẹ̀mù bá jáde yóò máa jìyà ni só ti kú ni só wà láàyè ni ṣùgbọ́n ìtura làáfíà nú ọ̀rọ̀ ni pé ẹ̀mí rẹ̀ kú kájà fi nusakhi thalatha àfáà ní báyìí ló ṣe wà nínú àwọn ẹ̀dá tíra mẹ́tẹ̀ẹ̀ta wàfi diwaani mutanabi inú diwaani mutanabi tanaza ntọ́wà ń bẹ̀ ni pé takhalafa wàkọ́lá shari'uhu al al-akbari ẹ̀ńtọ́ ti shari'u ẹsẹ̀ orin mutanabi yìí tí ń al-akbari máa mulakhasahu sókè ọ̀rọ̀ tó sọ ó ní wàṣájà takọ́kọ́ al-halak wal-huzn ìparun àti ìbànújẹ́ níjẹ́ bẹ́ẹ̀ wàlmánà ìtumọ̀ ẹsẹ̀ orin ni pé ànànàṣà àwọn èèyàn yukhalifuna fi kulli shay wọ́n máa ń yapa ẹnu lórí gbogbo nǹkan wàlẹ̀ ìjìmọ̀ wàlẹ̀ halak ṣùgbọ́n pàánùpọ̀ wà lórí pé buwọ́kù fàkúlù omi yakul gbogbo èèyàn máa sọ wípé inna munta anas almaut òpin gbogbo ẹ̀dá ọ̀nà nìkú fọyàlìkún gbogbo èèyàn òkú ni summa takhalafu fil maut ṣùgbọ́n nípa ikú yìí gangan ẹnu òkú lórí ẹ̀ fàkọ́lá kọ́ọ̀mù àwọn kan sọ wípé alita mutu nafs bi mautil jism ṣé ẹ̀mí gẹ́gẹ́ máa ń kú ni pẹ̀lú bárabá kú amtabqa hayyatan àbí yóò máa ṣẹ́kù láàyè kawli ta'ala kullu shay halik ila waja akọ́lá kawm al nubath idha mitna ṣé wọ́n tún gbé wá dìde ní nígbà tá a bá jáde láyé wal khulf fil maut kathir ìyapa ẹnu lórí iṣẹ́ ó kù àbí òkú ó mà pọ̀ wà ń kọ́rẹ́ ajmahu alayhi bi ghairi khilaf ṣùgbọ́n wọ́n sì panu pọ̀ láì sí iyèméjì lórí pé ikú gangan bẹ̀ wal khilafu fi kathir ìyapọ̀ ẹnu lérí ẹ̀ nǹkan tó pọ̀ ni lórí pé ikú gangan kí ni jẹ́ kú ìyapọ̀ ẹnu wà lẹ́sẹ̀ mi ni ó kú ni àbára àbí méjèèjì ló kú ni ìyapọ̀ ẹnu wà lérí ẹ̀ wákọ̀d bayantuhu hmm? mada. Hmm? akọ̀dù bayantu fi ma ba'dahu bi qawlihi faqila takhallusu nafsil mar'i so wakọ̀d bayanahu àbí bayanahu ó ti ṣàlàyé ẹ̀ nínú ọ̀rọ̀ tó tẹ̀lé ẹsẹ̀ orin yìí ìgbà tó sọ pé àwọn kan sọ pé takhallusu ẹ̀ takhallusu nafsul mar'i ọmọ ọmọ nìyàn yóò bọ̀wọ́ bọ́sẹ̀ wàyáni bí nafsin tó gbàyè pẹ̀lú nafsin bí àrùh wàyùsírù ilà kawul mùmìnín ó wá ń tọ́ka sí ọ̀rọ̀ mùmìní tó yẹ kó iná ruwa tẹ́sílímù minal atọ́bi wàwọ̀l halak ẹ̀mí yóò là níbi ìparun ìyà nínú sáré tó bá jẹ́ mi mùmìní bí kìláàfi adahariyin alẹ́dínà yakuluna bí anarruha tafna kaljasad ọ̀rọ̀ ti mùsùlùmí ò ní pé ẹ̀mí kò kú ó jẹ́ kọ́rọ̀ owó yàtọ̀ sáwọn dàrí yún àwọn náà ń pè ní dàrí yún òun náà làwọn tó yẹ pé ọlọ́run wọn ni nature wọ́n gbà pé gbogbo táà ń ṣe yìí bí nature ṣe bí sọ́ọ́ náà làṣẹ ń ṣe so àwọn dàrí yún àwọn làwọn tó yẹ pé bẹ́ẹ̀ mi bá ti dárí báyìí tọ́mọ yẹn bá ti kú ó parí ìyanu sàárè àlùjànnà iná ìrọ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá ti kú ikú ni èrè ẹ̀ṣẹ̀ ikú ni òpin ìrìn àjò ẹ̀dá ọ̀rọ̀ yìí ó takò àkídà alìsúnà jama ikú kọ́ ni òpin ìrìn àjò òpin ìrìn àjò táyé nu ìrìn àjò míì tó bẹ̀rẹ̀ so eléyìí ni àdìsọ́kan alìsúnà jama so ètò lọ́láàfíà jù nínú ọ̀rọ̀ òun náà ni pé alàrúwá tamut alàrúwá látamut so ẹ̀mí kì kú. abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kí ó fún wa ní àgbẹ̀yọ̀rọ̀ rẹ̀ sallallahu ala nabiyina muhammad كما أفادنا المؤلف في هذا الكتاب وبأن الأرواح تتلاقى أرواح الأحياء تتلاقى بأرواح الموتى sọwọ́n náà máa rí o lè lálàkóso kọ̀rẹ́ tó dá ẹ̀ láyé ṣùgbọ́n masala ni wípé in tó ṣẹlẹ̀ ń bẹ̀ báyà ó bọ̀ sọ̀rọ̀ kan ní ǹjẹ́ o lè gbẹ́dàjọ́ ohun tó sọ̀hún lérí àlámọ̀rí ẹ̀sìn là tó a lè gbé lórí alámọ̀rí ẹ̀sìn wa so eléyìí níbi tí àáfàá fèsì pàápàá jùlọ àáfàá Ibn Qayyim al-Jawziyya hada wallahu a'lam. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ورحمه الله وبركاته turare lọ́fíńdà tó ṣe pé bíbèrè ṣe wà ní pé ó láìkìlẹ̀ ṣùgbọ́n kò ṣúọ̀ kò dájú gbẹ̀já wa sọ lọ́nà méjèèjì a rí tùràrí lọ́fíńdà perfume táwọn akọ síbẹ̀ pé gbà táwọn ingredient ẹ̀ nínú tí wọ́n fi kọ́ wọ́n fi alcohol wà ń bẹ̀ tí a lè lò wá àwọn tùràrí kan bẹ̀ tí kò sí alcohol ń bẹ̀ ó dáa ká sojú kòkòrò àti máa lò yẹn ṣùgbọ́n èyí tí wọ́n kọ kiri alcohol sí ọ̀rọ̀ tó tẹ̀sùn wọn jù tó tẹ̀sùn wọn jù wallahu alam wọn náà ní pé téèyàn bá ní kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ èèyàn lè lò àmọ́ èèyàn lè sá fún ṣubúhà ìrújú kéèyàn ọmọ ṣẹ̀ sá bá fẹ́ rà kó mọ̀ sí alcohol bẹ́ẹ̀ torí pé tí wọ́n ń pè ní alcohol tó wà ń bẹ̀ yẹn kì í ṣe ọtí tán mú yẹn ni in tí wọ́n ń fi sí kí nǹkan yìí ó lè mọ spray tí wọn ò bá fi sí bí omi lásán ni ó ṣe máa rí ẹ ẹ tó bá tẹ̀ mẹ́kọ̀ọ́ tó yẹ pé tó bá tẹ̀ gan ẹ ní rí kí n yọkàn bí báyìí àwọn nǹkan tí substance yẹn ni wọ́n ń lò tó fi ń rí bẹ́ẹ̀ so masala tí wàá jáde ń bẹ̀ ni wípé ẹni tó wá kírun tó fi yẹn ara. Hmm? tó fọtí rárá pẹ̀lú alcohol tó wà bẹ́ẹ̀ so nírun torí pé pàfúmù tó lò wọn kọ alcohol èyí tó fi yé wa ẹni tó fẹ́ lọ kírun tánsẹ̀sì dẹ̀múlé lórí òun kọjá lórí ọ̀sẹ̀ wọn da ẹmu àmukù lánàá sòtò ti kan wọ́n dà ọba dàlẹ́ lórí òun sì lọ mọ́sálásí ó wá rò pé ah, wọ́n bá tún ní kó òun para lọlé yóò fẹ́ ká lọ kí bẹ́ẹ̀ náà tó bá kírun sálùwàlà rẹ̀ lálàáfíà bálùwàlà lálàáfíà nínú ọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n sọ pé ọtí èsì ẹ̀gbìn ọlọ́run ni a máa mú ni tọ́tí lọ́dọ̀ tiwọn àwọn ní kò sí tó fún bẹ́ẹ̀ irun ẹ̀ lálàáfíà wọn lára ò bàjẹ́ wọ́n sì kó àwọn ẹ̀rí tó pọ̀ wá ṣùgbọ́n tẹ́kẹ́ lọ́dọ̀ àwọn afá tí wọ́n ní ẹ̀gbin ní ọtí alawala rẹ̀ bàjẹ́ náà ṣùgbọ́n yóò lọ fọ ọtí ara yẹn dà torí pé nàjàsà ni lọ́dọ̀ àwọn afá mi ṣùgbọ́n àwọn afá tí wọ́n kó ẹ̀rí wá wọ́n jẹ́ ká mọ̀ wípé kò sí dẹ̀ lílù kankan tó sọ pé ẹ̀gbin ní ọtí àmọ́ mímu ọtí ọlọ́run ṣe léèwọ̀ so yídà èyí tó dáa fún mùsùlùmí kéèyàn ó kíyèsí pàfọ́ọ̀mù èyí tí wọ́n bá ní kò sí alcohol bẹ́ẹ̀ kéèyàn prefer rẹ̀ sotiye kéèyàn bá lè sá fún ìrújú ṣùgbọ́n téèyàn bá ti wá ara ìtakọ̀ alcohol sí ọ̀rọ̀ àwọn afá pọ̀ lérí ẹ̀ bó bá wuyàn èèyàn lè lò bó bá sì wuyàn èèyàn lè má lò ṣùgbọ́n kò sí ẹ̀rí kan tó fẹ́ tẹ́ pé ọtí gangan ní téèyàn fẹ́ rárá so wàá dá wọlé ara subhanakallahumma wa bihamdik shalla la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaykum wa rahmatullahi wa barakatuh